àdúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run ọba o nǹkan rẹ láàmú abára wa ṣe o tá a bá bí ọmọ láti kékeré kó lọ́n bá wa ṣe ní ọmọ alálùbáríkà ọmọ olóríire o hmm. ẹ̀yẹ́ wo king doctor Wasiu Ayinde Marshal kwanwan ẹ wo ibi tí orí gbé bàbá yìí dé láti kékeré láti kékeré wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ bẹ́ẹ̀ náà ń ṣoríire lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ẹ wò báyìí ohun ìyanu ló tún jẹ́ báyìí o fún bàbá yìí o ẹ wo elérin gidi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sílùú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí òun lẹ̀ ń wò yẹn o òun lẹ̀ ń wò yẹn o pẹ̀lú mọ́tò pẹ̀lú mọ́tò oríṣiríṣiríṣiríṣiríṣi ìgbà tó wà ní kékeré ló ń sá kiri lọ́tún lọ́sì tí tó fi sá dé ọ̀dọ̀ Dr. Sikiru Ayinde Barrister nígbà yẹn wọn ò mọ̀ bí ipe ibi tí orí máa gbé àwọn dé nìyí o àdúpẹ́ ah! lọ́wọ́ Ọlọ́run bá o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo iṣẹ́ ní owó lọ́wọ́ báyìí Ọlọ́run á ṣe ọmọ gbogbo ní ọmọ alálùbáríkà o ẹ̀ wọlé ẹ̀ wọlé lọ jaburata bẹ́ẹ̀ ni àdúrà king doctor wàsíù àyìndé wá gbà lọ́wọ́lọ́wọ́ báyìí débìí pé ọba ọba gbogbo ọba ní ìjẹ̀bú ọba dr síkírù adétọ̀nà àwùjalọ fi jẹ̀bú land wọ́n fi alhaji wàsíù àyìndé masha mayegun gbogbo yorùbá land pátápátá <laughs> pẹ̀lú bọ́sì ti ṣe rere tó wọ́n ń lọ sókè sí wọ́n ń lọ sókè sí wọ́n á di olórí gbogbo ọmọọba gbogbo ìjẹ̀bú pátápátá àwọn ní báyìí o olórí ọmọọba gbogbo ìjẹ̀bú olórí ọmọọba gbogbo ìjẹ̀bú pátápátá lamẹ́ríkà ní gbogbo àgbáyé àwọn ní kí dr Wasiu Ayinde báyìí o ọmọ wa náà ṣoríire o ẹ̀yẹn wò ó Hmm, ẹ̀wọ̀lé jaburata bẹ́ẹ̀ náà ń ṣe nǹkan gidigidi gidi gidi gidi gidi nílé ayé wọn ah bàdẹ̀ ṣe ń lọ náà bá ń ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì àtúrò ọmọ bíbí ìlú ìbàdàn kan náà lọ́wọ́lọ́wọ́ báyìí o alhaji rasheed tailolu akande adebisi currency hmm, àpèsè one ìgbà tá a dìídì lọ bí òun a ní kí ló dé nǹkan ribiribiri tí alhaji kí n dr Wasiu Ayinde máa ń ṣe ìnìwọ́n náà máa ń fẹ́ ṣe nǹkan tó máa sọ ni o mo fẹ́ dàbí wọn ni o èmi náà fẹ́ dàbí wọn ni o bàbá ọ̀nàrẹ́bù ní òun fẹ́ dàbí wọn ni o ah! ẹ wo nǹkan tí alhaji Táyé lolú kọ́rẹ́nsì náà tó wá gbé ṣe o sí ìbẹ̀jù ní Lẹ́kì hmm, ó kọjá bẹ́ẹ̀ olúyọ̀lé castle náà pé bẹ́ẹ̀ o ẹ wò bó ṣe rí ẹ wo nǹkan tí táyé lolú àkàndé ẹ wo nǹkan tó rìn mọ́lẹ̀ níbẹ̀ yẹn ẹ wò ó yàtọ̀ sí tó ti wà lólúyọ̀lé ìbàdàn wá ní òun á fẹ́ gbé olúyọ̀lé castle wọ ìlú ìbẹ̀jù lẹ́kọ̀ọ́ ní lẹ́kì o ó ní olúyọ̀lé castle lòun máa máa pè é o kọ́ lè mọ̀ ẹ́ pé ọmọ ìbàdàn nílé olúyọ̀lé òun ló dá bíra yìí ẹ wo nǹkan tí ọmọ yẹn náà ṣe o ọlọ́run á ṣe gbogbo ọmọ wa pátápátá ní ọmọ alálùbáríkà gbogbo àwa tá à ń wo tẹlifíṣàn lọ́wọ́lọ́wọ́ tá à ń wo Bepeto Worldwide TV lọ́wọ́lọ́wọ́ o àlùbáríkà máa jẹ́ tiwa o lágbára ọlọ́run ọba o ah kọjá bẹ́ẹ̀ o hmm. ẹ wo gbogbo ẹ ẹ wo bó ṣe ń lọ létòlétò létòlétò mo kú ẹ kú oríire o Táílolú Àkàndé Adébísí bàbá ọ̀nàrẹ́bù ẹ kú oríire o ẹ kú oríire bàbá tó ní Yusuf hmm. ní agbára Ọlọ́run ẹ̀mí tó ṣe léyìí o náà ló máa gbénú ẹ̀ lágbára Ọlọ́run bá o. Ah! Hmm. Ah! àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o títà wa náà á dá o títà àwọn ọmọ náà á dá o bá a ṣe ń wo tẹlifíṣàn yìí o tẹ́ wo Bebeto Worldwide TV yìí o bẹ́ẹ̀ bá ṣe ń wò bẹ́ẹ̀ náà ni kẹ́ máa subscribe ẹ̀ kẹ́ máa tẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀.